يقول المؤلف رحمه الله تعالى ومبيت المزدلفة سنة واجبة wọ́n ní nígbà tí alálàájì tó máa kúrò ní àràfà tó máa gbéra ó di Muzdalifa ká sùn ní Muzdalifa yẹn súnà tó kàn pa ni o báyìí làwọn màlìkíyà pé ọ̀ràn yẹn làwọn míì pè nínú àwọn olùmọ̀ ṣùgbọ́n àti bá àti bí tí èèyàn bá máa ma tó bá pati ọ̀ràn yẹn lọ́jọ́ lórí rẹ̀ wípé kó ṣe ìtaràn ìtaràn rẹ̀ náà sì ní kó pẹ̀ràn ẹni tó bá máa ma tó bá fi oorun lẹ̀ ní Muzdalifa taraka wajiban min wajibati al-hajj falazimahu ad ó ti fi ọ̀ràn yẹn kan lẹ̀ nínú àwọn ọ̀ràn yẹn hajj ó ti wá dọ̀ràn yẹn lórí rẹ̀ ìpè kọ́ pa ẹran. wáyé o ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì ìlú ṣe pé tí wọ́n bá dé Muzdalifa tí wọ́n bá ti ṣe sọ̀láàtù Maghrib àti sọ̀láàtù Isha lápapọ̀ gẹ́gẹ́ bá nàbì ní ká ṣe á ṣe Maghrib rákà mẹ́ta a sì ìṣá ní raka méjì àwọn ò ní dúró pa àwọn sùn lẹ́yìn sọ̀láàtì oníkàlùkù wọn gbéra pa pa wọn lọ mìnánu torí ayé ìkanjú làwọn wà kò sì yẹ kéèyàn máa ṣe tí wọn bá ń pè lẹ́sìn ìyapa sí bí ọ̀gá wa tọ́lọ̀ ń fi rán gẹ́gẹ́ bó ti ṣe ṣe ìdí ni pé àṣelà ló wu kálukú wa láti ṣẹ̀sìn kìí ṣe àṣedànù ẹ̀sìn ò sì lè jáṣe là àfi kéèyàn ó se níbàámu pẹ̀lú bẹ́ni tá a fi rán bó ti ṣe fi kọ́ ni anabi sallallahu alayhi wa sallam ó sùn ní Muzdalifa kò kúrò ní Muzdalifa àfìgbà tí lẹ́ẹ̀ má kedere ní ọjọ́ ọdún ṣáájú kó tó di kóòrùn yọ gbaná lànàbí tó kúrò ní Musdalifa ṣùgbọ́n yọ̀ǹda fáwọn tó lẹ bí àwọn arúgbó àtàwọn obìnrin tó lẹ ó láwọn lè fi Musdalifa lẹ̀ lẹ́yìn tí ìdajì òru tó ti kọjá ẹni pé àwọn tó ti ń bẹ ní Musdalifa láti ìgbà tí wọ́n ti débẹ̀ títí tóòrù fi dá sí méjì ó yọ̀ǹda fáwọn arúgbó pé káwọn ọmọ nso ní mìnana ṣùgbọ́n yàtọ̀ sáwọn eléyìí anábì ó yọ̀ǹda fẹ́nìkan kan láti kúrò ní Musdalifa ṣáájú kílẹ̀ tó má kedere lọ́pọ̀lọpọ̀ ní Nàìjíríà tí wọ́n á ń bí báyìí lílọ táwọn yẹn máa ń lọ sí hajj kìí ṣe pé wọ́n mọ̀ nípasẹ̀ hajj wọ́n sì fẹ́ mọ̀ nípa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sì ń kó wọn lọ gan ló máa ń ṣì wọ́n lọ́nà torí wọ́n á ti sọ fún wọn pé tá a bá ti dé Musdalifa o tá a bá ti ṣe Maghrib àti Isha kókó ń tọ́ àwọn adúlá ní kíkálukú ọ̀sàkó tẹ́ bá ti sa òkò kẹ́ wọnú ọkọ̀ à ń nánu tọ́ wọ́n débì kan rí òsì dá ẹni tí ń fọ ní tẹ̀tẹ̀ sọ pé bàbá ti débi tá à lọ yìí o tí wọ́n mọ o nǹkan báyìí láṣẹ ń bẹ́ o bàbá sì ti ṣe tán káwọkọ̀ ni ẹni tó bá pẹ́ lẹ́yìn yóò máa ràn tó tó sì máa ibo ló ti rí wọn mọ́ ibi tí wọ́n sọ yín kalẹ̀ sí ní Mínà tọ́ pé bẹ́ẹ̀ náà lẹ́tún padà padà pàdé ọ̀pọ̀lọpọ̀ lè má dàbẹ́ màmá fúnra rẹ̀ tòtórí ká sọnù. So, torí ká má bàa sọnù ni wọ́n ṣe ń baṣẹ́ jẹ́ mọ́ pọ̀lọpọ̀ lọ́wọ́ ni wọ́n ṣe ń sọ ọ̀pọ̀lọpọ̀ dẹni tí ọ̀daràn nídìí iṣẹ́ hajj rẹ̀ tí ó sì tààràn dòní torí ọ̀dọ̀wọ́ ẹni tí ó bá ti fààyàn ní tẹ̀tẹ́ kó níbẹ̀rù ọlọ́run o sílẹ̀ yìí sọ pé èyí mọ̀ nípasẹ̀ hajj ẹ sì lè kó àwọn míì lẹ́yìn iná ìdí tí wọ́n fi ń pè yín ní alámòjútó báwo la lámòtútó sì wá jẹ aṣinilọ́nà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan tí ọ̀yẹ kálálàájú ò ṣe ni wọ́n máa mú wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìyapa tí ọ̀yẹ kọ́ wáyé ni wọ́n máa mú wọn ṣe lórúkọ pé ẹ̀sà ti ṣe bẹ́ẹ̀ ìdí inú tó fi rán sallallahu alayhi wa alayhi wa sallam. ووقوف ووقوف المشعر الحرام مأمور به nínú tá a tún fi pani láṣẹ òun náà ní ká dúró ní al-mash'ar al-haram ká sì rántí ọlọ́run ọba níbẹ̀ al-mash'ar al-haram òun náà láàyè ibi tí mọ́sálásí Muzdalifa wà nígbà tí lè bá mọ́ta parí solatul fajr tí o bá jẹ́ pé mashari haram lọba ti ṣe sọláàtì fẹjọ a wà lọ síbi tí mashari haram wà àbí ká dúró níbi tá a bá wà náà a wà dojúkọ alqibla a gbé ọwọ́ wa méjèèjì sókè a máa wá a máa ṣe àgbéga orúkọ Ọlọ́run a máa fẹ̀yìn fún a máa tọrọ gbogbo ní tá a bá fẹ́ lórí ayé àti talqiyama eléyìí la máa ṣe láti ìgbà a bá ti parí sọ̀láàtù fẹ́jìr lọ́jọ́ ọdún yìí àní yé ṣe títí tí lè ó fi mọ́lẹ̀ kedere tílẹ̀ bá mọ́ kedere ṣáájú kó tó di pòrùn yọ ìgbà náà làwọn agbèrà kúrò ní Muzdalifa tá a dojú kọ Mina. wọ́rọ́mi olùjẹ́márì sunnatun wájibà kásọ̀kù láwọn àgùsọ̀kù sunna ni o àmì ìtọ́jú ọ̀ràn yìí lọ́jọ́ ọdún asọ̀kù níbùsọ̀kù eléyìí tó tóbi jù à ń pè ní òun lèyí tó jìnnà jù síbi tá à ń ti ń bọ̀ torí ké bùsọ̀kù mẹ́ta ló wà á rí bùsọ̀kù kékeré á rí bùsọ̀kù tarin á wà lọ sí eléyìí tó jìnnà jù eléyìí tó jìnnà jù yẹn òun là ń pè ní jamratul aqaba eléyìí lọ́jọ́ ọdún jama. tọ́ba di níjọ́ kejì ọdún àtijọ́ kẹta ọdún àtijọ́ kẹrin ọdún fẹ́ni tọ́ba dúró dijọ́ kẹrin á sọ gbogbo àwọn àbùsọ̀kò mẹ́tẹ̀ẹ̀ta ló kù láwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí ó tẹ̀lé jọ ọdún yìí á sọ kò méje méje méje síbi kọ̀ọ̀kan àmọ́ lọ́jọ́ ọdún yẹn Jamratul Aqaba tọ́jọ́ ibùsọ̀kó ńlá yùn ibẹ̀ nìkan lásán lóko méje ìyàtọ̀ wa ń bẹ láàrin àkókò ìsọ̀kó tọ́jọ́ ọdún pẹ̀lú àwọn òkò a máa sọ láwọn ọjọ́ tó pọ̀wọ́ lọ́jọ́ ọdún tọ́jọ́ ọdún yẹn ó máa ń bẹ̀rẹ̀ láti àárín òru ìyẹn fáwọn arúgbó tánàbí gbà pé kí wọ́n ti kú Musdalifa tiwọn látòrò yóò sì bẹ̀rẹ̀ látàárọ̀ fáwọn atáyé ṣe arúgbó táyé sọ̀lẹ̀ tó bá bẹ̀rẹ̀ látàárọ̀ fáwọn atáyé ṣe arúgbó táyé sọ̀lẹ̀ nígbà tá a bá dé ibi tá a ti sọ̀kò yẹn láàárọ̀ náà láti máa sọ lọ́jọ́ ọdún ṣùgbọ́n tó bá dijọ́ kejì ọdún ìjọ́ kẹta ọdún ìjọ kẹrin ọdún fẹ́ni tó bá dúró dìgbà yẹn ìsọ̀kò máa bẹ̀rẹ̀ látìgbà tóòrùn bá ti yẹ tàrí ni tóòrùn bá ti yẹ tàrí ni ó tó bẹ̀rẹ̀ ẹni tó bá sọ̀kò kó tó dìgbà yẹn àsọdànù ni ẹ o eléyìí náà ń bẹ nínú ibi tí àwọn ẹni tí máa ń kó àwọn èèyàn lẹ́yìn máa ti ṣì wọ́n lọ́nà wọ́n ti sọ fún àwọn alálàájú pé ẹ lọ sọ ọ́ lẹ́jàre ọlọ́run ọgbà kó tó di pé òòrùn yẹ tàrí tó bá sì sọ̀kò kalẹ̀ kó tó di pé òòrùn yẹ tàrí ó sẹ̀sìn kásìkò rẹ̀ ó tó tónu ọlọ́run nígbà. rẹ́ngbà tánábì sallallahu alayhi wa sallam tó lọ sí hajj ibẹ̀ mọ̀ pé ọ̀kan ṣoṣo náà ló ṣe ń gbèsè ayé ẹ̀ sallallahu alayhi wa sallam pàtó dijọ́ kejì ọdún yẹn àwọn sàhábà wọ́n sọ fún ànábì sallallahu ṣé kò tí ì tó àsìkò tá a lọ sọ̀kò ni onírara o ṣé o ti tásìkò ní rárá o ṣé o ti tásìkò ní títí tóòrùn fi yẹ tàrí bàtí òòrùn yẹ tàrí ó lásìkò ti tó báyìí a sì ti mọ̀ pé tóòrùn bá ti yẹ tàrí ńkọ́ àkókò sọ̀lẹ́tò gbọ́hùr ó ti tó nìyẹn. níta fẹ́ pẹ̀lú òkò tí wọ́n ní kọ́ sọ yẹn sọ́ni kì í ṣe sọ́ọ̀sì nítorí pé ibi tó fẹ́ sọ lóko. Ese ṣe dandan kọjú ògiri tí wọ́n ma níwájú rẹ̀ ṣùgbọ́n ìta àǹfẹ́ ni pé ihò kan ń bẹ tí wọ́n ṣe yípo ògiri hùn èyí tá à ń fẹ́ ni pé òkúta ọba sọ kò sọ sínú oyún tókòtà sọ bá ti bọ́ sínú oyún àti sèǹtọ́lọ̀ fi pa á láṣẹ kò bá àmọ́ kàn ògiri hùn tó bá kàn ògiri tó giri bá tá dànù ò ní sírò eléyìí mẹ́ẹ̀ tó ti sọ o torí ẹ ó túmọ̀ sí pé wà ń wára ọ̀ràn ìfarabalẹ̀ lọ́gbà èyàn ó gbìyànjú láti rí i pé òun ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ títí tóun fi débẹ̀ tọba wa débẹ̀ ọmọ asọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ allahu akbar allahu akbar allahu akbar sọ kìí ṣe sọ síbẹ̀. So, torí kẹ́lẹ́ omi tó bá débi ah ń wà ti ní kọ́ bọ́ sínú kòtò yìí mo sì ti bọ́ sí etí rẹ̀ mọ́ wà báyìí yọ́ọ́ máa mú lọ́kọ̀ọ̀kan yọ́ọ́ máa sọ ọ́nù ẹ̀ yọ́ọ́ máa sọ ọ́nù ẹ̀ wọn ò ní kọ́ ọ máa kà ní méjì méjì wọ́n ní kọ́ sọ kọ́ lẹ́ sọ agbọ́dọ̀ kí èsì àárín èyí tá a bá kàn sọ sínú rẹ̀ àti sọ agbọ́dọ̀ rí pa sọ lóko ni a sì gbọ́dọ̀ sọ méjèèje lẹ́ẹ̀kan náà gẹ́gẹ́ bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá wọ́n sọ méjèèjì lẹ́ẹ̀kan náà ní pétọ́ àtọmọ o àtìyàwó o àti mọ̀lẹ́bí wọ ṣètánì o ẹ lọ pín kí náà láwọn fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ tí wọ́n fi lọ pín ó sì ń bẹ nínú wọn ẹni tí wọ́n kú tó bá débi tó ti sọ pé yóò pa ṣètánì gangan gangan gangan là ń sọ lóko yóò tu aago rẹ̀ yóò sọ lù mí ṣe tiẹ̀ má ẹlòmíì ó lè mú ọmbrẹ́là kó sọ lù mí ṣe tiẹ̀ má wàláì tó wáyé pa ṣètánì ní gbogbo alápá kásìmí torí ètò ti bàjẹ́ nù gbèsè ayé àwọn èèyàn ti tó tó ṣùgbọ́n ẹ̀sìn ni wọ́n ní ká ṣe bẹ́ẹ̀ ká fi lè ṣàgbéga orúkọ ọlọ́run ọba wa. wáyé o táǹbà wa ń lọ táǹbà ń lọ síbi tá a ti fẹ́ sọ̀kò tó bá jẹ́ pé tọjú ọdún yẹn ni tá a sọ pé jamratul aqaba nìkan láti sọ̀kò tẹ́ ẹ bá débẹ̀ ẹ fi mọ́kàsá pọ̀ sí yín ibi tẹ́ ń ti ń bọ̀ ẹ jẹ́ wà lápọ̀ ọ̀tún yín torí pé ibi tẹ́ ń ti ń bọ̀ tẹ́ kọ̀yìn tẹ́ pẹ̀gbẹ́ sí nìsín ibo ló kọ rẹ̀ Mínà ni ibi tẹ́ fún pàkọ́ ńgbà tẹ́ ń bọ̀ Mínà ni ibi tẹ́ kọjú sí Mákà ni nígbà tẹ́ ń lọ sí ibi tẹ́ ti fẹ́ sọ̀kù yẹn Mákà lẹ kọjú sí nìsín tẹ́ bá wá débi tẹ́ ti sọ̀kù yẹn ẹ wá ní ẹ ní kọjú síbi tẹ́ ń ti ń bọ̀ ẹ ní kọ́ pàkọ́ síbi tẹ́ ń ti ń bọ̀ kọjú síbi tí ọwọ́ àwọn adìyẹ ma níta ṣe ní sinmi pé ẹ dúró lọ́nà tí mọ́kà ó fi bẹ lápọ̀ ọ̀tún yín nìsí tí mìíràn ó sì máa bẹ ní tí mọ́kà ó fi bẹ lápọ̀ òsì yín tí mìíràn ó sì máa bẹ ní apọ̀ ọ̀tún yín ìgbà náà lẹ́tọ̀ sọ́kù níbẹ̀ bẹ́ẹ̀ ṣe wá ṣe lónìí bẹ́ẹ̀ lẹ́sẹ̀ jọ́ kejì ọdún tẹ́ bá débi ibùsọ̀kù ńlá yẹn tiẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ níjọ́ kẹtọ́ ọdún bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ńjọ́ kẹrin ọdún ìyẹn ni kí gbogbo gbàtà bá fẹ́ sọ̀kò ní jamratul aqaba á fi Mákà sápá òsì wa nígbà tí Mínà ń bẹ ní apá ọ̀tún wa. ìyẹn ni kí tó bá yẹ pé jamratul aqaba ni ibẹ̀ ni mo ti ń bọ̀ Mínà mo ti ń bọ̀ báyìí mo ti débi sí jamratul aqaba wa ibi tí mo ti ń bọ̀ yìí ni Mínà ibi tí mo kọjú sí yìí ní Mẹ́kà ibi tí mo sì ń lọ sọ́kò ní ìní dúró lágbọ̀n bí èsì ní dúró lágbọ̀n bí èsì ní dúró lágbọ̀n ọ̀hún ibi tí màá dúró ni màá dúró lọ́nà tí Mẹ́kà ó fi wà ní apá òsì mi tí Mínà tí ó wà ní apá ọ̀tún mi màá wá kọjú síbi. so bẹ́ẹ̀ ṣe dúró nù fi máa sọ pé Allahu Akbar. allahu akbar allahu akbar allahu akbar tí èpè méje tó bá ní ìjọ kejì ọdún ẹ bẹ̀rẹ̀ láti bi ibùsọ̀kò kékeré ẹ ń bọ̀ láti Mínà ti dé ibùsọ̀kò kékeré ó níwájú yín yìí bẹ́ẹ̀ ń ń bọ̀ gángan ilé sọ̀kò tiẹ̀ ẹ kọjú sí sẹ́mi pé mẹ́kà náà lẹ kọjú sí lọ́wọ́ ẹ kọjú sí mẹ́kà mìnà wà lẹ́yìn tiẹ̀ bẹ́ẹ̀ sẹ́ ń bọ̀ gángan lẹ́dí bẹ́ẹ̀ ẹ sì sọ Allahu akbar Allahu akbar Allahu akbar tó èpè méje tẹ́ ti ṣe báyìí tán ẹ lọ síwájú ti rìn síwájú díẹ̀ ẹ bọ̀ ibi tẹ́ ẹ dojú kọ yẹn ni pé kò tí mo sọ ní ibùsọ̀ kò tí mo sọ lóko nísìn máa jẹ́ máa jẹ́ kí ibi tí ń dúró sí ó dà bí ẹni tó ṣe pé mo ti gbé ibi tí mo ti sọ̀kò yẹn sápò sí máa lọ dúró lọ́hùn máa kọjú sálùkìbìlà máa gbọ́ sókè máa tọrọ gbogbo tí mo máa ń fẹ́ lórí ayé àtàlùkìyàmà tó máa ti ṣàdúrà yìí tán máa tó máa tẹ̀síwájú máa máa lọ tó máa ti dé ibùsọ̀kò taarin gẹ́gẹ́ bí mo ṣe ń bọ̀ bẹ́ẹ̀ náà màá tún sọ́kù tiẹ̀ náà màá sọ́kù yẹn nígbà tí mo dojúkọ mẹ́kà tí Mínà ń bẹ lẹ́yìn mi tí mo bá sọ́kù yẹn tán allahu akbar allahu akbar allahu akbar tó bá pé méje màá wá rìn síwájú màá bọ́ sápá ibi tí mo ti mo gbé sí mo ti gbọ́n yà pa síta lákọ̀ọ́kọ́ tí máa wá gbọ́wọ́ méjèèjì sókè máa dojú kọ alkebla máa máa tọrọ orí ayé àtàlùkìyàmù tí mo bá ṣe àdúrà yẹn tán máa tún tẹ̀síwájú ó dìbò jamratul aqaba ibi tí mo ti sọ̀kù lánàá nìkan gbàtà bá tún débẹ̀ yẹn gẹ́gẹ́ bí mo ṣe sọ̀kù lọ́jọ́ ọdún yẹn bẹ́ẹ̀ ni màá ṣe màá dúró lọ́nà tí màá fi fi Mákà sí apá òsì mi tí mi náà máa bẹ ní apá ọ̀tún mi màá kọjú sí Allahu akbar allahu akbar allahu akbar tó bá ti pé méje kò sádùá lẹ́yìn ẹlẹ́kẹta àdúrà ń bẹ lẹ́yìn alákọ̀ọ́kọ́ àbọ̀sápọ̀ ọ̀tún àdúrà ń bẹ lẹ́yìn ẹlẹ́kejì àbọ̀sápọ̀ òsì kò sádùá lẹ́yìn ẹlẹ́kẹta tó bá ti sọ tẹ́lẹ̀kẹta tán wàá lọ gba ọ̀nà tó fi padà sí Mínà tó fi padà sí tẹ́ǹtì tó bá ṣe ṣe níjọ́ kejì ọdún yìí bẹ́ẹ̀ la ṣe níjọ́ kẹta ọdún bẹ́ẹ̀ láṣẹ níjọ́ kẹrin ọdún fẹ́ni tó bá dúró dìgbà náà oko méje méje méje ọsọ méje lọ́jọ́ ọdún ọsọ mọ́kànlélógún níjọ́ kejì ọdún torí pé ayé mẹ́tẹ̀ẹ̀ta ló ti sọ níjọ́ kejì ọdún tá a bá fi méje tá a fi kún mọ́kànlélógún ó di mélòó méjìdínlọ́gbọ̀n wàá tún sọ mọ́kànlélógún níjọ́ kẹta ọdún ó di mélòó ó di mọ́kàndínní ọgọ́ta mọ́kàndínláàdọ́ta mọ́kàndínláàdọ́ta tó o bá dúró jíjọ́ kẹrin tó o tó fi mọ́kànlélógún kún tábà fi mọ́kànlélógún kún mọ́kàndínláàdọ́ta ó di mélòó ó di àádọ́rin ẹni tó bá dúró di ọjọ́ kẹrin ọdún okòó mélòó ló wọ́n sọ àádọ́rin ẹni tó bá pé ìjọ kẹtọ ọdún ló ń dúró dàtàn fi lọ mélòó ló ń sọyún mọ́kàndínní àádọ́ta ṣẹlẹ̀ ìjẹbùsùjẹ ẹni tó bá wa lọ ní ọjọ́ kẹtọ ọdún ọlọ́ọ̀ni kò sẹ́sẹ̀ lórí ẹ̀ tí ò dúró di ọjọ́ kẹrin ọdún ní Mínà ẹni tó bá sì dúró dọjọ́ kẹrin kò sẹ́sẹ̀ lórí ẹ̀ kékeré kejì wọn sá ti payọ̀ lọ wáyé o tó bá jẹ́ péjọ́ kẹtọ ọdún lẹ fi bẹ́ẹ̀ lẹ̀ yóò ti sú gbogbo èèyàn tó bá ti sẹ́ dùódọ̀la a jazakumullahu khairan inshallah ètò àṣẹ iná tó <laughs> nígbà tọ́lọ̀ ti gbà pẹ́ lè máa lọ kálukú tù lẹ́njọ́ ni wàyí o ẹni tí ó bá wa lọ à ń pèjọ́ ẹ ní yawmun nafril awwal ọjọ́ ìtúká kúrò ní Mínà alákọ̀ọ́kọ́ nù ẹni tí ó lọ kó Mínà ní ọjọ́ kẹta ọdún yẹn ẹ gbọ́dọ̀ rí wípé ẹ jáde kúrò ní gbogbo ibi tá ń pè ní Mínà kó tó di pòrùn wọ̀ tóòrùn bá fi lè wọ̀ báyìí ní Mínà tẹ́ẹ̀tì jáde dandan ẹ dúró dọ̀la. tẹ̀lé yìí túmọ̀ sí pé eléyìí ni òkò eléyìí tí sẹ́rí àníkà sọ òkò sì sọ yìí kìí sí òkò ragadi ragadi àbáwọn òkò ńláńlá tá a fẹ́ ṣe àṣetọ́ni léṣe. rárá o anabi sallallahu alayhi wa sallam ó ní kí wọ́n bọ̀ ń sa òkú tó sọ wọ́n á má òkú yẹn wá wọ́n já àwọn òkúta kéékèèké kéékèèké tó pé fi ju bí èrè lọ anabi wa ọwọ́ anáwọ̀ rẹ̀ sókè ó ní àwọ̀ bimithli hadha farmu irú òkúta kéékèèké báyìí ni ká ẹ máa sọ ìyẹn ni pé nu gbogbo nǹkan islam ọ̀fara mọ́ kéèyàn jẹ́ ni tí wọ́n máa ta ẹnu àlà àwọn alárekúndá àwọn aláṣejù tí wọ́n máa mú ẹ̀sìn líle kókó tí wọ́n hàn kókó má tí wọ́n fi fi ẹ̀sìn yẹn tí wọ́n kó kórìíra rẹ̀ sáwọn èèyàn lọ́kàn pé ah kó lẹ̀ sí ṣe lè báyìí kọ́ rọrùn. torí ànábì ni ẹ sọ́ra fún ìtayọ ẹnu àlà àwọn òkúta kéékèèké àti rí àwọn èèyàn tó kókó ràgàdì lọ tó tún máa bá wọn sọ̀rọ̀ òkúta yìí ti tóbi ju yóò ní a ṣé fámìlì yìí ní ṣètánì tẹ̀fí wọn aláàánú rẹ̀ báyìí subhanallah èrò tiwọn onígbé ṣètánì gangan làwọn sọ lóko àwọn tó sì kọ́kọ́ kọ ìtumọ̀ jamra síbi tí wọ́n ti ń sọ̀kò àwọn tí wọ́n bẹ̀ bá wọn túmọ̀ rẹ̀ ìtukùtù wọn tú sọ̀rọ̀ àtẹni tó sì bẹ̀rẹ̀ kékeré ọba àwọn túmọ̀ nǹkan náà òkúkú gbére mi àwọn náà tẹ̀ ẹ́ bẹ̀ kó tó wá di pé wọ́n pàkíyèsí wọn wọ́n sì làákà ìsínísì tẹ́lẹ̀tẹ́lẹ̀ láwọn èdè púpọ̀ gbàtà ni kò túmọ̀ jamra jamra jamra jamra tó ń jẹ́ jamra ògùn náà ni ògùn náà ló ń jẹ́ jamra lédè lárúbáwá ṣùgbọ́n ibi tá à ń ti ń sọ́kòyún gbàtí sẹ́rí àpè ní jamra àlè ikpógun náà àsìlè sọ̀rọ̀ táwa fi ń túmọ̀ rẹ̀ ní ibùsọ̀kò ibi wọn ti ní kọ́ sọ̀kò finish tọ́ àwọn kan wá túmọ̀ rẹ̀ fún wọn gba àwọn pé ṣètọ́ọ̀nì ṣètọ́ọ̀nì kékeré ṣètọ́ọ̀nì tààrí ṣètọ́ọ̀nì ńlá tọ́ ìwọ ọ̀làjìrì o sì mọ nǹkan kan kó òfin ọlọ́run ọwọ́ adébẹ̀kẹ́ ókè ibi tí ọmọ rẹ̀ wà ní tọ́ eléyìí ni àbúrò rẹ̀ bàbá ń bẹ lọ́hùn so oníkálukú yóò mọ wá wò pé òun ṣe ṣètò àní ilé ṣe débi bó ṣe hàn léèmà lónà òfojú rẹ̀ rí màbò. akramakumullah lọ́dún kan wọ́n ń sọ́kù ibi tí àwọn èèyàn ti ń di fúnfún fún tí wọ́n fúnra wọn mẹ́sẹ̀ yí ẹnìkan bọ́nú wọnú ihò tí ń bẹ ní àyíká ìgànnànù sẹ́wọ̀n kí tẹ́ sì tìyàn sínú kòtò báwọn orílẹ̀ kọ̀ọ̀kan máa mú bọ̀ torí pé àwọn èèyàn ń sọ kó ń sálẹ̀ ẹ̀yin sọ lókè àwọn èèyàn kan tún wà lókè kẹta ní ìsìn wọn tún sọdẹ kẹta tọ̀tẹ́lẹ̀ yìí nígbà yẹn méjì péré lọ́wà wọn ò sì tí ì fẹ́ lójú gan tó ti sìn nígbà yẹn bí wọ́n ṣe ti ọkùnrin yẹn nu láti wọ́n ti wọnú ihò tó wà lára àgàn náà ó sì wáá ṣubú orí ní mú bọ̀ láti wọ́n ní ṣètọ́ni ti yọjú o ṣètọ́ni ti yọjú o. <laughs> wọ́n ti gbàgbé pọkànnú àwọn ni ìjàmbá ṣe báwò wọ́n ti fọkọ à òkú ti dáhùn lórí rẹ̀ lóríṣiríṣi torí ọwọ́ èdú ń bẹ̀ Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar torí ẹ̀ kéèyàn sọra fáṣe jù tọ́ tó kó wọn tó bá dé sí iye tá a fẹ́ ńgbà tá a débi tá a ti sọ̀kò ti parí àríkè mẹ́rin ló kù sáà lè mú mẹ́ta kún nínú àwọn ìtọ́ wà lẹ́lẹ̀ rárá o torí pé kò tán bá ti fi sọ̀kò kọ̀tọ́ kí wò tún fi sọ̀kò ètò sì súnmọ́ ni pé gbogbo ìtọ́ wà lẹ́ o wọ́n ti fi sọ̀kò ni torí rẹ̀ ọlọ́run ọlọ ọjàde kó mẹ́ pátápátá ọlọ́wọ́ kùtà mẹ́ta mi àbí tọ́lọ́n bá ní kẹ́nìkan náà àti ẹ̀jọ́ pọ̀ wọ́rìn tó ń bá ní òkúta tó lé pé ẹ dákun ẹ̀bùn mi mẹ́ta ẹ̀bùn mi mẹ́rin tẹlẹ ìjẹba o ìdínú fi ya èèyàn abú tí gbogbo àwọn jama ń lọ tán ti baba makan baba fún mi lókùtà òkúta kùtàkùtà ni kí bá yẹ ibi tó jáde tó mú ọgbà torí sọ pé ẹni tó máa ń lọ hajj jẹ́wọ́ àdáadọ́ hàn lára rẹ̀ ẹlòmíì ò sè irú wà burúkú náà ló tún gbé rájò ló gbé lọ hajj yóò wá di pé hajj yẹn ó ṣòro fún gán yóò ṣòro fún gán nígbà gbogbo ẹni tó ní lọ́tún lọ́sì níwájú lẹ́yìn tó ọ̀bẹ nìkan kan ṣe táwọn náà bọ́ ṣe gbogbo adúrú rìn oníkan náà dárìn kò sínú pé ẹ lágbájá tàbí bẹ́ẹ̀ o kò sínú pípa tí wọn náà máa ń lọ pútọ̀ lágbájá tàmẹ̀dòdó lọ yóò ti yá o àà ṣe bí hajj náà lọ́pọ̀lọpọ̀ ti pàdé tí ìrẹ́pọ̀ wọn tí ó sì túká títí dọjọ kú mọ́ tó ẹ jẹ́ ká lo àǹfààní yẹn torí pé ní àǹfààní tó bá ń kéèyàn orí nu ṣe hajj gan nínú rẹ̀ lélẹ́yìn èèyàn púpọ̀ tó ọmọ tẹ́sí jọ ń gbé lu kan náà èèyàn tó yẹ nísìn kò ní rí bẹ́ẹ̀ mọ̀ ó ti dọ́mọ ẹ̀yà so pẹ̀lú bẹ́ẹ̀ mùsùlùmí láti gbogbo àgbáńlá yé ó rí wọn inú rẹ̀ ọmọ dùn pé ah tọ́lọ̀ tiẹ̀ jẹ́ kémi náà ọjọ́ kan náà adúrú jẹ̀mọ́ yìí mo dúpẹ́ fọlọ́ tí ò ṣe tèmi lórí ibú so gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn èèyàn ó mójútó torí pẹ̀lú rẹ̀ lèèyàn ṣe rọ́nà lọ tó bá di lọ́la o nínú hajj ká fa orí wa kọ́ máa dán pandaran ká fárí kọ́ máa dán pandaran ẹni tí o bá sì lè fa kọ́ máa dán pandaran kọ́ gẹ̀ ṣùgbọ́n ẹni tí ó fa orí ládàá tí ju tàwọn tó gẹ̀rí lọ torí pé anabi sallallahu alaihi wa sallam ó ṣàdúà fáwọn ẹni tó fárí lẹ́ẹ̀mẹ́ta kpọlọ wọn bá kọ kẹ wọn gbogbo ẹ̀kọ́ kan àwọn sọ̀hábà onítọ̀ àwọn tó gẹ̀rí náà ń kọ́ ànábì òní dáhùn títí o fi sàdúrà fáwọn eléyìí lẹ́ẹ̀mẹ́ta ẹ̀yẹ lẹ́ẹ̀kẹta ló ń tọ́ àwọn tó gẹ̀rí náà ó túmọ̀ sí pé ká fárí wa kọ́ máa dán ládàá bẹ́ẹ̀ gan tàbá lọ sí hajj àbí umrah kì í ṣe pé ńlẹ́ o tẹ́ máa dárí dojúmọ́ ọ pé ládàá kò sí ládàá kankan nínú eléyìí o torí àwọn èèyàn míì wà ojoojúmọ́ orí ọmọ dáná ni yóò tún máa forí ra kọ́ máa kọ́ lórí kíni pàápàá jùlọ àwọn tó ti ń dàgbà tó ti ń gbó díẹ̀díẹ̀ báyìí wọ́n á máa fẹ́ kó ọmọ wà wọn boys pé à ọmọdé bàbá ọmọdé báwo alẹ́ ti gbó so eléyìí kò nídìí pé ká máa fárí wá jojúmọ́ Ànábì sallallahu alaihi wasallam onírun lórí irun sí pọ̀ àmọ́ máa mójútó mẹtẹ bá lọ sí hajj àbí umra níparí iṣẹ́ kẹfà irun orí yín lọ dájú tára sì fárí àbá gẹrí apá ọ̀tún láti máa bẹ̀rẹ̀ a ò kọ́ fa apá ọ̀tún kátó dípa fa apá òsì bọ́jẹ́ náà ni wọ́n kọ́ bá gẹ apá ọ̀tún kótó dípa gẹ apá tọ́ ilé ìjọba ọ̀pọ̀lọpọ̀ ilé ṣe pé torí òròjú owó tí wọ́n fi máa fárí lọ́jọ́ yìí torí gbogbo ayé ló fẹ́ fárí orí fífọ́ wa di gold yọ wá wọ́n yọ wọ́n gidi orí tí wọ́n ti máa ń fa ní ríálù márùn tọ́jú èlò náírà nu five times forty ó di èlò. 200 naira so wọn á lè pé orí kọ̀ọ̀kan táwọn bá fa ní thirty riyals ni one thousand two hundred naira àbí kan sọ pé twenty riyals torí èèyàn ti pọ̀ oníkálukú náà wá yọ abẹ́fẹ́lẹ́ pé kí ni bẹ́ẹ̀ nu orí fífà pọ̀lọpọ̀ ọba máa bẹ́ra wọn lórí kalẹ̀ wọn máa kunra wọn lórí kalẹ̀ tẹ́jẹ́ wọn máa ṣe à tẹ́rẹ̀ẹ́dẹ́tọ́ lọ pé ẹ̀yin yóò sì sànù ara yín. tó gbogbo eléyìí òsè rẹ sùtá ni o islam ọ̀farama islam ọ̀farama tá a wà báyìí àwọn àjàkáyé burúkú àrùn wọn wà so méjì wọn bá ti lọ fi abẹ kan ti fi bẹ́ẹ̀ nìkan lórí tó fi fi tó fi náà lórí lè ta tó tún jẹ́ súnà ọ̀nà nìka takbílù rukun káfẹ́nu kó orígun bíi ti hajarul aswad tó wà lára kaaba súnà ni ilé ìtọ́jú ara yẹn ìyẹn tó bá rọ̀ yẹn lọ́rùn láti fẹ́nu òkúta yẹn gbogbo àtọ́ máa ṣe tawaf tó bá bẹ̀rẹ̀ láti bi alhajar aswad nígbà tó bẹ̀rẹ̀ nǹkan fẹ́nu fẹ́nu kó ọ yàtọ̀ sí fètèlà ọ fẹ́nu kó ó túmọ̀ sí kó mú ètè rẹ̀ méjèèjì àbí fahánlá ó fẹ́nu kó ó túmọ̀ sí kó mú ètè rẹ̀ méjèèjì ó fi kó òkúta àmọ́ fahánlá kìí ni wá wí o torí wá fáwọn rẹ̀ fi lá ni a kò bá jẹ́ pé bẹ́ẹ̀ làwọn èèyàn ti ń gbárùn lóríṣiríṣi tẹ̀lifà tí wọ́n bá yọ ahọ́n rẹ tó fi la ọ̀fi tọ́pa ẹlòmíràn tó mú ahọ́n tiẹ̀ ó fi la ó kó tọ́ tiẹ̀ ẹlòmíràn tó dé ó tó kó tọ́ tiẹ̀ wọn náà tó kó tẹlòmíì sẹ́wọ̀n pé kọ́dà kìí ṣe bólà lásán èyí burú jùlọ ọba ti máa bólà àwọn èèyàn so ntí Islam sọ ni pé ètè rẹ ó fètè mété ọ wá kó òkúta àwọn. Allahu akbar lọ́ba tán tọ́ eléyìí ẹni tó bá rọ̀ ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ tó bá rọ̀ ọlọ́run kò sí wàhálà o nínú kó mú nǹkan kan tó wà lọ́wọ́ rẹ̀ bí igi kó fi kàn án Allahu wá sí mú igi yẹn wá fi kàn ẹnu rẹ̀ lọ́ba tán kọ̀ọ̀rọ̀ ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ náà látọ̀kan Allahu akbar. tó bá ti dédé dé ọ̀gángan bí tó wà ó ti tán ọmọ lọ rẹ tó bá ṣe Allahu Akbar ní ìsìtọ́wọ̀ rẹ ọ̀kan ọ̀gbọ́dọ̀ fọwọ́ yẹn kan nù ọ̀gbọ́dọ̀ fọwọ́ kan nínú ká fi ètè kan àbí ká fi nǹkan kan kan kò bá jọwọ́ wa kò bá nǹkan kan ká wá fi nǹkan wa ká fi kọ́ ẹnu wa tá a bá ti rí fi kan fọwọ́ kẹnu á kà sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó lọ sí hajj àbí tó ń ṣe tọ́wáf ni wọ́n máa fagídí sọpá wọn lọ fẹnukò hajarul aswad nígbà táwọn èèyàn sì pọ̀ jantirẹrẹ ẹ wá rí tí wọ́n ń di funfun fún tí wọ́n ń fúnra wọn tó díjákadì tó ẹsẹ̀ bọ́lọ́ ní dáadáa tó ọba ṣe ájìrè òpè lẹ́yìn amọ̀fara ni àwọn ẹrú ọlọ́run kọ̀tọ́ ìtọ́ba rọ ọlọ́run ṣe Islam rọrùn púpọ̀ tẹ́lẹ̀ yìí ọba rọrùn wọ́n ní ó ṣe báyìí tẹ́yìn náà ọba tún rọrùn wọ́n tún ní ó ṣe báyìí kí ló kù so eléyìí jẹba ẹlòmíì ibi tó ti ń gbìyànjú pé dandan àfi kó wọn sá débẹ̀ wọ́n kan lẹ́yìn nítorí pé ńgbà tó gbẹ́nu débẹ̀ sẹ́wọ́n káwọn tó wà lẹ́yìn náà gbà áwọn ah, sì tètè kó kú ń bẹ àwọn náà fẹ́ bí wọ́n ti tì ń ti kú ti bẹ́ẹ̀ tó tó tó kó eyín bo òkúta eyín bá di pé kò balance mọ́ tó gbogbo àṣejù kéèyàn jìnnà sí. wal ghuslu lil ihram sunna káwẹ̀ nígbà tó bá fẹ́ gbé ihram sunna ni o eléyìí kódà kó yọ obìnrin tí ń ṣe nǹkan oṣù sílẹ̀ tó bá dé miqat níbi tí ó ti gbé ihram à ń fẹ́ kó náà ṣe kí ni kọ̀wẹ̀ ìdí nu tá a fi sọ pé ìwẹ̀ yẹn kí ṣe ìmára lásán la gbà lérò pẹ̀lú ẹ̀ ìmọ́tótó kún ìdí tí wọ́n fi sọ pé kóbìnrin tó ma kó na ọwẹ́ tẹ́jẹ̀ sì ń jáde obìnrin tí ń ṣe nǹkan oṣù tẹ́jẹ̀ ń jáde wọ́n ní kó na ọwẹ́ ó túmọ̀ sí pé kìí ṣe mara lásán ló wà fún ó tún wà fún ìmọ́tótó ìwẹ̀ yẹn kìí sọsẹ wọn máa fi wẹ̀ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa wẹ̀wẹ̀ jánábà gangan ni láì sọsẹ láì sí àníyàn tí kàn fi wẹ̀ ni pé òun wẹ̀wẹ̀ ìwẹ̀ ihram warruku' inda ihram sunna wọ́n ní ká yan nafila nígbà tá a máa ń gbé ihram wọ́n ní sunna ni o kìí ṣe sunna eléyìí yìí ṣe sunna níta kan rí onígbà nàbí wa alayhi wa sallam gbàtó gbé ihram ẹ̀yìn sọ̀láàtì ẹ̀yìn sọ̀láàtì lànà bí gbé ihram ẹ̀yin sọ̀láàtì ọ̀ràn yẹn ibẹ̀ la ti ń wò pé ó yẹ kí ìhram ọmọ wa lẹ́yìn sọ̀láàtì torí ẹ̀ tó bá dé mi kọ́ọ̀t tó fẹ́ gbé ìhram tákòókò yẹn bá jẹ́ àkókò sọ̀láàtì tọ́jọ́ ọ̀ràn yẹn alhamdulilah tó bá jẹ́ àkókò sọ̀láàtì tọ́jọ́ ọ̀ràn yẹn alhamdulilah tó bá ti parí sọ̀láàtì kọ̀dàníyà ìtumọ̀ ìhram tọ́ ló bá jẹ́ pé kìí sàsìkò sọ̀láàtì tọ́jú ọ̀ràn yẹn bàbá wọ mọ́sálásí sọ̀láàtì kan àti ṣeré àníkàṣe orúkọ rẹ̀ nìkéni tahiyatul masjid ajẹ́kó ṣe tahiyatul masjid tó bá ti parí tahiyatul masjid wàá sì dàníyàn lẹ́yìn rẹ̀ àbíkọ́ dàníyàn pé súnà àlùwàlá lọ fẹ́ ṣe tó bá ti parí eléyìí kọ́ dàníyàn lẹ́yìn àmọ́ kọ́ méjì ihram kò sí tún jẹ́ bẹ́ẹ̀ nù ṣẹ̀ríyà eléyìí jẹ́ báwọn wọ́n ní wa ghuslu Arafata sunna káwẹ́wẹ̀ fún ọjọ́ àràfà sunna ni àmà ní sunna àmà ní sunna ẹni tó bá wẹ̀ fabiha wa na'imat ẹni tí ó bá sì wẹ̀ kò sí wàhálà kó sá ti sàlù wàhálà. bákan náà al-ghuslu li dukhuli àbí mustahab wọ́n ní káwẹ̀ ńgbàdàbà fẹ́ wọ Mẹ́kà kọjá pa àwẹ̀ wọ Mẹ́kà yàtọ̀ sí wẹ̀ ihram wọ́n ní ta nífẹ̀ẹ́ sí ni òun náà àmọ́ bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ìwẹ̀ ihram tó ti wẹ̀ tító. wassalatu fil jama'ati afdalu min salatil fadhi bi sab'in wa ishrina daraja kasi sọláàtù nínú jamaa kama máa dání kasi sọláàtù wọn lọ lọ́lá ju sọláàtù tá a dá pẹ̀lú àjùlọ mẹ́tàdínlọ́gbọ̀n bẹ́ẹ̀ ni sunna anabi sallallahu alayhi wa sallam sọ àdéhùn mi pé pẹ̀lú àjùlọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n omi sọ pé pẹ̀lú àjùlọ mẹ́tàdínlọ́gbọ̀n tó gbogbo ẹ̀ náà kìí sẹgbẹ́ ẹ̀kọ́ dasọ̀ láti sè kí wọn alóde tọpọlọpọ máa lẹ́kì sínú ilé láwùjọ tiwa lè máàmù gan lẹ́kì sínú ilé ká tó pa àwọn èèyàn tó bá ti fẹ́ nìkan jẹ́ lè máàmù júmọ́ à òun ní wá ṣe àwọn sọ̀làwátì yòókù ní mọ́ṣáláṣí má yóò ní máàmù jamiu lòun máàmù jamiu tí ò tún gbọdọ̀ ṣe sọ̀láàtì mọ́ṣáláṣí má ìyẹn ní kéjọ́ bá jẹ́ pò ní ráàtì bíi mọ́ṣáláṣí àdúgbò rẹ̀ kò ní fẹ́ tò lẹ́yìn ẹlòmíì àyẹ̀fẹ́ tò lẹ́yìn ẹlòmíì yóò àmú máa ṣe sọ̀láàtì ńlẹ̀ títí dọjọ́ kú jùmọ̀ nìkan ni wọ́n máa jáde subhanallah islam ọ̀gbẹ́lẹ̀ yìí fún wa kódà gan kìsì pé sọláàtù jamaa ọlọ́lá ju ètò àbádáṣe lọ lásán ọ̀ràn àyàn gan-an ni kọkùnrin ó lọ ṣe sọláàtù mọ́ṣáláṣí eléyìí lọ́dọ́gba ni ìdí abájọ onípọ̀kùnrin afọ́jú kan ó wá tọrọ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní kó wọ́n yọ̀ǹda fún kó wọ́n máa ṣe sọláàtù tó nílé torí pé òun ò tí wọ́n máa fọ̀ wá sí mọ́ṣáláṣí ńgbà tó wí bẹ́ẹ̀ tán ọkùnrin fẹ́ pẹ́yìn dà anábì ní atẹ́sìmáà nìdá jẹjẹ bá ń pèpè fún sọlá àti sọ àmọ́ àgbọ́ ó ní bẹ́ẹ̀ ni wọ́n ní qala fa ajib ajẹ́ pé dandan gbọ́dọ̀ mọ̀ wá mọ́sálásí ni àtúnṣe pọ̀ ọgbọ̀ tó máa pè sọlá àti ọmọ tọbi tóun ti ń bọ̀ bọ̀ ni dandan gbọ́dọ̀ wá mọ́sálásí ìwọ fọ́jú. ò yarọ wọ́n sì ń pèpè fún sọláàtì ọ̀ dáhùn wọn sọ̀rọ̀ àlìjẹ́nà ọmọ ẹgbẹ́ àlìjẹ́nà ń dẹ̀ra lẹ́wọ̀ àlìjẹ́nà ń dẹ̀ra lẹ́wọ̀ sáwọn ọ̀daràn náà wọ́n dá àlìjẹ́nà kalẹ̀ fún èsì lọ oṣù fẹ́ wà àlìjẹ́nà ń ìyá onífàájì jẹ nù náà torí yẹ ṣeré lálùjáná ẹrù ọlọ́ọ̀ni o ẹrù ọlọ́ọ̀n wọn o àwọn o àwọn kan òtútù mú ooru mú òjò ń rọ̀ kíní kan ṣe wọ́n gbìyànjú pé àwọn lọ mọ́ṣáláṣí náà ẹnìkan nǹkan kò ṣe kódà kò ṣe sí ya mọ́ṣáláṣí rí inú mọ́ṣáláṣí máa bí ọ̀pọ̀lọpọ̀ gan ni láwùjọ Yorùbá yìí a'udhu billah bí ọlọ́dẹ orí orí mọ́ṣáláṣí ó túlẹ̀ sẹ́wọ̀n kí tó bá rí ṣọ́ọ̀ṣì yọ yàkọrin nítorí ti mú ọ rí mọ́sálásí túlẹ̀ wọ́n bá dé sọ́ọ̀sì ọ yàkọrin a'udhu billah torí délé ọ̀ràn àyàn anabi sallallahu alaihi wasallam ó ní mo ti pinnu gbà kan rí láti pé kí ẹnìkan kó síwájú àwọn èèyàn imam kémi ọwọ́ agbẹ́yìn lọ bá àwọn ẹni tí máa gbélé jókòó tí wọ́n kì í wá sọ láti kí n lè bá jó ilé wọn mọ́ wọn lórí subhanallah wọ́n dáná sunlé wọn mọ́ wọn lórí kí ló dé torí pé wọ́n yìí wá sí sọ̀látùl jamaa tẹ̀lé ìtumọ̀ sí pé anabi sallallahu alaihi wasallam náà àdìsí tún fi ń yé wa àgbẹ̀tọ́ bá yẹ pé wọ́n mọ̀ pé àkèré tí máa bẹ ní ẹsẹ̀ pátákó ẹran àwọn bá rí gbà ní mọ́sálásí wọn bá ti torí rẹ̀ wá mọ́sálásí ẹni wọn mọ̀ pé wọ́n ń pín nǹkan mọ́sálásí wọn wà wọn á mọ̀ pé wọn mọ̀ pé tí ń sọnù fáwọn ju ó ju àkèrè pátákó ẹsẹ̀ ẹ̀ràn lọ. bákan náà Ibn Mas'ud ó ní n tó dájú ní ayé tiwa òun náà ni pé àwọn èèyàn tí kì í wá mọ́sálásí wá ṣe sọ̀láàtù nínú jàmáà bákan méjì ni o inú kọjá láàárẹ̀ àbí kó jẹ́ múnáfìkì tí ì jẹ́ múnáfìkì rẹ̀ fojú hàn sí gbogbo èèyàn náà ah, lágbájá àti màntìẹ àwọn ni ìwà mọ́sálásí àwọn èsè múnáfìkì bóòlù ọ̀sọ́ wá sẹ́mọ̀ wà múnáfìkì àárẹ̀ òsọ kí ló dé tó fi ní wà mọ́sálásí ó ní mo rí láyé wa o pé èèyàn gan ti ń sàárẹ̀ àwọn ẹni méjì a máa gbé wọn ní kọ́kọ́ lọ́rùn wọ́n sì máa gbé bọ̀ láti ilé títí tí wọ́n fi gbé wọnú sáfù nígbà tí ìwà àti ìwà àṣẹ sọ̀láàtì bó la ṣe fẹ́ mọ̀ mùsùlùmí gánà rí tọ́wọ́ á kú tí wọ́n máa sọ pé mùsùlùmí kú ọlọ́wọ́ foríjìn táwọn yóò kó mùsùlùmí báwo ọlọ́wọ́ foríjìn àwọn òkú mùsùlùmí ni eléyìí ò sínú wọn nítorí pé fala saddaqa wala salla walakin kadhaba wa tawalla. Ese sọláàt ese sọláàt orí ní tí ó ṣẹlẹ̀ sí ọlọ́jọ́ tó bá kú nígbà tí èsè sọláàt wọ́n sì ń bọ́ sọ òun fi tí pàlàbà rẹ̀ wàá ríran wò wọn náà lọ́ọ́ mọ̀ tó sí ọ nígbà tó bá kú pé ẹ̀yin èèyàn ń wò mí ràn ẹ̀ sọláàtì mi ni sọláàtù kọ zakatu ni tẹ́ bọ́ọ̀nù torí ẹ̀ àwọn jẹkújẹ tí máa lọ ṣe sọ láti sí káfíìrì lára ẹbẹ̀rù ọlọ́wọ́ torí pé wọ́n gba sàrà wọ́n ní baba ló sàlèyàn tó kú yìí wọ́n á nítorí pé búsàárì ló kọ rẹ̀ wọ́n wà á lo ti búsàárì hùn wọ́n fi ṣe sọ láti sí lára àní baba ló sà ni lẹ́kẹ̀ ọ̀sà lẹ́kẹ̀ ọ̀sà ń bẹ lọ́wọ́ rẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ ó ń di rẹ̀ sì ń bẹ ń gbàdí rẹ̀ wọ́n ni ẹ̀ ọlọ́run ní wo yín ọlọ́run ní wo ẹ̀já wo ti búsàárì ti ń jẹ́ tó ẹ lọ sí sọ láti sọ daran lánàá ẹni tó bá ti kú tí ẹ ṣe mùsùlùmí ẹ gbọ́dọ̀ ṣèèsì tó níbi pẹ́yìn fẹ́ ṣe sọ láti sọ daran lára kọ̀tọ́ rárá ni tó eléyìí jẹ́ báwọn ọ̀ràn yẹn ní ká wá ṣe sọ̀látùl jamaa ní mọ́ṣáláṣí jamaa níbẹ̀ yìí náà rí báwọn mọ́ṣáláṣí wa ṣe ń kún jọjọ láwùjọ wa abẹ́ẹ̀ rí. ní Ramadan a ó kún débi pé kò sáyè téèyàn lè téèyàn lè fi abẹ́rẹ́ bọ̀ irọ́ lásán Ramadan gan mọ́sálásí ò rí èèyàn nígbà tí Ramadan wa tán kọ́ la hawla wala quwwata illa billah kálukú wa ó sì máa tanra wọn jẹ pété àwọn bá fojú ká nàbì kí làwọn ó ṣe o àwọn ọmọ ẹjọ àwọn ọmọ ẹyọ ni. ẹni tí ò sin lọ́hùn ọ̀daràn paraku wọn á lò ó fi jó pàdé ànábì sọ wàá rò kó níjó là ànábì náà ni ó ń fújì níbi tiẹ̀ tàbí ń wákà a'udhu billah tí bá rọ ọmú pẹ̀lú àìsẹ̀sìn rẹ̀ yìí a ó rí i pé ọ̀rọ̀ jókòó lọ̀rọ̀ tiẹ̀ ìdí nu tó fi jẹ́ pé. ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí gan láwùjọ wa yẹn ò lè dá àmọ̀ pé mọ́sálásí ni wàláì tó la yẹn ó dáadáa ńgbà mi tó mọ̀ pé mọ́sálásí ni bí torí ẹ̀mí ìlú náà ní sin lọ wọ́n rárá tí wọ́n sàrà kọlura wọn pé ti wà gan-an rí wọn máa sí tí wọ́n ládùúgbò kọjáde ọ̀tọ̀ọ̀tọ̀ ètè àwọn tó bá kan hayya ala salat tó àwọn tó bá lálùjáná wọ lọ dáhùn subhanallah ìdínú lóbi jẹ́ kí láwùjọ yorùbá yìí ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì lọ́pọ̀ bàjẹ́ ṣọ́ọ̀ṣì pọ̀ bàjẹ́ ṣọ́ọ̀ṣì eléyàn púpọ̀ ṣọ́ọ̀ṣì eléyàn ẹ̀dáwóró ṣọ́ọ̀ṣì eléyàn kan gbogbo ẹ̀ lọ́wà kọ́dà gan àwọn mùsùlùmí mi máa tún bá wọn lọ ṣọ́ọ̀ṣì wípé torí bẹ́ẹ̀ ṣe máa ń ṣàdúrà gbígbóná gbígbóná o bí máa jẹ́ ọgbà gbígbóná gbígbóná. tí wọ́n ké fó tí kálukú ọ̀yà sọ pé olùwà o pé e pé bó lè ó ṣe ké bẹ̀ tábí òní gbà irọ́ lásán. wọ́n á ní jẹba parí ìṣòro àwọn mùsùlùmí nù fa wọ́n lè wá bá tẹ̀sùbà lọ́nbẹ̀ ẹ bá pípa àwọn náà wá ṣàdúrà ni pé wọn ọgbọ́n bíi tádùá ti gbà gbogbo ẹ̀ dàrú mọ́ wọn lójú ta hawla wala quwwata illa billah àti ẹ̀tún wọn gbọ́ kan kọ́lọ̀ mẹ́jọ ọjọ́ òótọ́ wọn ní ṣẹlẹ̀ ńlẹ̀ ìlọ́wọ́ báyìí lẹ́nìkan máa tìlú kan wá ṣe sóòrù fáwọn mùsùlùmí pàápàá kan ní mọ́ṣáláṣí kan ńlẹ̀ yìí báyìí pé máa tìlú tiẹ̀ wá ṣe wọn ní ìlú ìṣègbà gbogbo rubbish gbàtí yorùbá ti kẹsìn òdodo kún sẹ́wọ̀n kẹsìn kẹsìn náà ni wọ́n máa ṣe. wọ́n á láwọn ẹ̀yà alásàlátù àtàwọn bàbá alásàlátù wọ́n á máa forúkàjọ́ lọ́bẹ̀ wọ́n lọ ti lọ́jọ́ ọlọ́mọdé ojú òtọ́ wọ́n ń pè ọ́ pípọ́ wá sílọ̀ ò sílọ̀ ìrégbè ìranù rádaràdá lọ́wọ́ àlọ́ mójútó wọ́n ní wọ́n wàá pọ́ńbẹ́ lóru lọ ẹ̀kú sùn tí ọkọ́ lé ó ti gbàbẹ̀ lọ ó ti gbọ́nà ara rẹ̀ dẹ lọ ètò ẹ̀kọ́ náà kọ́bẹ̀ ńlẹ́ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ bàbá òun náà ti gbọ̀nà lọ bídíà ẹ tí ẹ bá ti kọ̀ láti ṣe súnà yóò gbégbá bídíà rù so gbogbo orú àwọn rọ́bìṣì yìí ìtọ́ka fi dé ọgbà ìsìláàmù kò pẹ́ ó dé lọ́ba dá náfìlà kan lẹ̀ náfìlà ọlọ́jọ́ sátidé ńlò yìí náà ni gbogbo wọn tún rọ́bù ni ọ̀kan tún wá ń gbà kan wọ́n láfẹ́ olójú obìn kálukú wọn tún rọ́tẹ̀lé lónìí kó ra ọṣẹ oríṣi kan wá kálukú ọmọ kó pure water wá à irọ́ ta ńlẹ̀ yìí púpọ̀ wọn ò fẹ́ràn òdodo bíi ti wùlé òkèrè mà ẹ̀rí bí wọ́n ṣe ń pọ̀ ní òdodo náà irọ́ lásán wọ́n wá ń rọ ṣẹ́tàwí yìí wípé òun ṣe àdúrà sí i ibi tí gbèsè ayé yín tí ó ti máa kọ mànàmáná bíi mànàmáná nù àárí kọkọdọ ní irọ́ lásán irọ́ gbu torí rẹ̀ mọ́sálásí ni kò wá kọ́ ọmọ sí lọ́hùn jìnnà sí ìranù ìrégbè rádaràdá rádaràdá wọn lọ wọ jẹmọ alásàlátù wọn ò ní wá sí wọn ò ní wá sí mọ́sálásí àló ní ẹ bá mi bẹ́ lọ bọ́lọ̀ ṣe fàṣẹ látù rọ̀ mí lọ́rùn kó fi sọ látù náà rọ̀ mí lọ́rùn ẹ́ <laughs> àsàlátù <laughs> tọ́lọ̀ ọ̀bẹ ọ ó ní kó se fi rọ̀ mí lọ́rùn ẹ bá ń bẹ lọ́rùn kó fi as-salat kó fi rọ̀ mí lọ́rùn ẹ subhanallah bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú wa ẹ bá dá àdúrà bídí àkálẹ̀ oṣooṣù làwọn ọmọ ẹ sí o ọ̀sẹ̀ọ̀sẹ̀ làwọn ọmọ ẹ sí o alágbèéká ni o ẹ olódìndí ni o ilé ẹ̀rí tí wọ́n rọ́ọ̀lù ó ní wọ́n kà kún tí wọ́n máa bàbàrà bídí àti tó tún gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ni wọ́n kà kù àmì ìjà ń sọ fún wọn pọ́lọ́ sọ ànábì sọ wọn làwọn alùsùn náà nù alùkí wọn alẹ̀ yẹn dà kù alùkí lẹ̀ yìí ó yẹ kẹ́yìn náà yàn wọ́n wọ́n wọ́n ò pé wọ́n ò sọ dáhùn ẹ jẹ́ torí mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ alùsùn náà sọ wọn sọ káwọn àwọn alùsùn náà alùkí lẹ̀ yìí káfí ma nọ́mbà alẹ́ tí wọ́n fi ròyìn sí lọ torí rẹ̀ jáàmù àríwá mọ́ṣáláṣí o dá máa rí ọmọ síláṣí ìwà sọ pé bàbá rẹ ó kú lọ́wọ́ abáwa ike dákun dadi mi kú pé bàbá bá ṣe sọlá a lè ṣe àmọ́ àmọ́ dádì rẹ o kì í wá mọ́ṣáláṣí. ṣé gbogbo yẹn tí wọ́n á wá mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ kó lè jẹ́ museum wọ́n kọ́ kalẹ̀ ká lè rí ọ ni. lódodo mọ́ṣáláṣí òní wá sáìn ìwé kan wípé mọ̀ ń wá ṣùgbọ́n tó ń bá ń wá níjọ́ tí nǹkan kan bá sí ọ́n dáadáa báyìí dáa ààrẹ ni tí ó jẹ́rìí fún ọ pé lágbájá máa ń wá mọ́ṣáláṣí. èèwọ̀ awa sáwa náà á dilẹ̀ fúnra nù ni màlẹ́kà tí ó bá gbókù rẹ̀ kó gbé ni tẹ́lẹ̀yìn jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ o wọn lọ́kọ̀ọ́kọ́ sànù ara rẹ̀ kó tó kú. ẹ sì máa wo kò sẹ́nìkan tí ò láwọn kan ti ń bá ṣe àtẹ̀ntì ń ṣe sọ́láàtì àtẹ̀ntì ń irú àwọn ẹni tó ń bá ṣe náà ni ó pè sídìí òkú rẹ̀ níjọ́ tó bá kú tó yẹ kó àwọn alùsùnà ni alùsùnà ni ó ṣe sọ láti ṣe ọ̀la tó yẹ kó alùbídà ni alùbídà náà ni ó bìdì aláìsí nígbà tó bá kú ni wọ́n mú tètè bíra rẹ̀ léèrè lónìí ẹni tó sọ Allahu Akbar sókù rẹ̀ lára tẹ́kọ̀ dára ni títí dọ́dọ̀ ọlọ́run dára ni a. òkúńbà pé irú àdánwò wa lò irú kóńgẹ́ ẹ̀bù wò ló ṣe báyìí tó fi wá jẹ́ pé irú bàbá ọ̀daràn yìí ló síwájú ó ń de bẹ́ndì nígbà tí ń sẹ́ Allahu Akbar ó ń de wáńdì ẹ dákun kí ni kí mẹ́lẹ́ kọ̀ọ̀kọ̀ mùsùlùmí ló síwájú rẹ̀ fún sọláàtì àbọ̀dàrà torí ọ̀dọ̀ wọ̀ wá o ẹ̀hẹ́ lómi ti ń tẹ́ra rẹ jẹ yọ tọ́ba dọ́dọ̀ yóò kàn ṣe sùnà. tó bá tún dọ́dọ̀ àwọn ọlọ́bẹ̀ yíyọ̀ yóò gbọ́ bẹ́ẹ̀ yọ̀ ló máa jẹ kí ló dé torí pé sọ̀tún má bàbí kan lò ẹ fi yé o ike dhul wajhayni la yakunu inda Allahi wajiha olójú méjì kò lè jẹ́ àbíyí lọ́dọ̀ Ọlọ́run ọwọ́ abáwọn ilé ìpẹ́ lójú kan ó tún báwọn ilé Asiri wọn máa ń túnjọ́ tó máa kú tẹ́yìn bá rò pé alùsùn náà ni tẹ́ ẹ lọ lẹ́bàá rí kan sọ pé ah, ẹ jàmá méjì ló ní láyé o kó tó kú o ó ń bá wọn alùsùn náà ṣe o ó tún bá wọn alùtìjà níyà ṣe o àbí òye wa sọ alùsùn náà wọn yẹn nìkan kó ṣe lè máàmù alùtìjà níyà káwọn náà yẹn nìkan kó ṣe lè máàmù torí àkókò mẹni tọ́lọ̀ wò nínú wọn tí ó fi sàánú rẹ̀ àà àwa mẹni tọ́lọ̀ wò ẹ̀yin lẹ́ẹ̀ mọ̀ ọlọ́run ní wàá lùbídíà sọ̀gbọ́n tó náà sì ti pé alùbídíà ló ń bá ṣe kí lẹ́yìn alùsùnà náà dúró mẹ́sì ká ẹ má lọ́yìn tí ẹ bá nù. tọ́ ó tó bá àwọn bí ká dúró sínú lónìí abẹ́rẹ́ láti bí wassalatu fil masjid al-harami wa masjid rasulillahi sallallahu alayhi wa sallam àti bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ abẹ́rẹ́ lọ́wọ́ bá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó fún alágbọ̀ọ́yé tó péye nínú ẹ̀sìn wa wọ́n ràn wá lọ́wọ́ lórí àti máa fa àwọn kan tá à ń gbọ́ ẹsẹ̀ wà wò kó sì láwùjáre rere fún ẹni tó wí atẹ tó gbọ́ lọ́jọ́ tí owó tàbí ọmọ oníṣẹ́nìkan láǹfààní kọ́lọ́ ọba ọmọ ní balẹ̀jọ́ aburú fún gbogbo wa subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ẹnìkan a pè sọ́láàtù.